ẹ jẹ́ kí a gbàdúrà. lẹ́ẹ̀kan sí lónìí a tún fi ara wa hàn níwájú yín ọlọ́run nítorí wípé kò só wa láti máa gbọ́ ọ̀rọ̀ yín láti máa kọ́ ẹ̀kọ́ láti inú ìwé ìyè tí ẹ ti fi fún wa ìwé ayérayé à ń bẹ̀ wípé gẹ́gẹ́ bí a ti wá lónìí ẹ ó ṣe wa lójú ẹ ó ṣe wa níyè ẹ ó kọ́ wa ní ọgbọ́n ẹ ó sì jẹ́ kí a lè mọ̀ kí ni ìfẹ́ yín tàbí ìlànà yín láti òkè wá bí a sì ti ń gbọ́ bí ó ti ń yé wa ẹ fún wa ní oore ọ̀fẹ́ láti lè rìn gẹ́gẹ́ bí ìlànà yín ní orúkọ Jésù Kristi Olúwa wa lónìí a tún péjọ láti tẹ̀síwájú nínú ẹ̀kọ́ Bíbélì wa a ti bẹ̀rẹ̀ láti máa kọ́ ẹ̀kọ́ láti inú epistẹ́lì ti ti àpọ́stẹ́lì sí àwọn ará Kólósè a wà ní orí kìíní lónìí à ń kẹ́kọ̀ọ́ lórí ẹsẹ̀ mẹ́ta ẹsẹ̀ ìkẹsàn-án sí ìkọkànlá nítorí èyí láti ọjọ́ tí àwa ti gbọ́ àwa pẹ̀lú kò sinmi láti máa gbàdúrà àti láti máa bẹ̀bẹ̀ fún yín pé kí ẹ̀yin kí o lè kún fún ìmọ̀ ìfẹ́ rẹ̀ nínú ọgbọ́n àti ìmòye gbogbo tí í ṣe ti ẹ̀mí kí ẹ lè máa rìn ní yíyẹ ní ti olówa sí ìwò gbogbo àti kí ẹ máa so èso nínú iṣẹ́ rere gbogbo kí ẹ sì máa pọ̀ sí i nínú ìmọ̀ Ọlọ́run kí a fi ipá gbogbo sọ di alágbára gẹ́gẹ́ bí agbára ògo rẹ̀ sínú sùúrù àti ìpamọ́ra gbogbo pẹ̀lú ayọ̀ lónìí ni a ń wo àwọn àbáyọrí olùborí òtítọ́ èyí jẹ́ wípé nígbà tí a bá kọ́ òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí ó kún inú ọkàn wa tí ó sì ṣe olùborí gbogbo èrò gbogbo ìmọ̀ tí ó wá láti ọkàn wa tí ó jẹ́ wípé òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní í ṣe àkóso gbogbo ìgbésí ayé wa kí ni àbáyọrísí tàbí èrè tàbí ìhùwàsí tí yóò máa jẹyọ tàbí jáde ní ìgbésí ayé wa nírú àkókò bẹ́ẹ̀ bí o bá fiyè sí àdúrà tí Paul ń gbà fún àwọn ará Kólósè dáradára kókó ohun tí ó wà nínú àdúrà rẹ̀ ni láti mọ òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run àti pé bí wọ́n bá ti mọ òtítọ́ ọlọ́run yìí kí ó máa ṣe àkóso ìgbésí ayé wọn òtítọ́ ni ó jẹ́ ìpìlẹ̀ tàbí gbòǹgbò fún gbogbo iṣẹ́ tí ó dára tàbí àwọn ìṣe ìhùwàsí tí ó dára ní ìgbésí ayé wa ohun gbogbo nípa ìgbékalẹ̀ ọlọ́run tàbí ìmọ̀ pípé láti ọ̀dọ̀ Ọlọ́run wá gbọ́dọ̀ jẹ́ ìpìlẹ̀ ìhùwàsí wa kí a tó lè ṣe rere níwájú Olúwa nítorí náà ohun àkọ́kọ́ nínú ayé onígbàgbọ́ ni láti kọ́ nípa ìmọ̀ pípé Ọlọ́run èyí ni ní àgbékalẹ̀ Ọlọ́run ìdí nìyí tí ẹ̀kọ́ Bíbélì fi ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀ nítorí pé òun ní ìpìlẹ̀ mímọ́ tí a gbé kalẹ̀ ọlọ́run tí a sì fi lè gbé ìgbésí ayé tí ó tẹ́ lọ́rùn lákọ̀ọ́kọ́ a ní láti ní ìmọ̀ èkejì a ní láti mú àwọn ìmọ̀ yìí lò kí a sì gbé ìgbésẹ̀ tí ó wà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run kí a tún máa wo Kólósè tí a kà yìí lẹ́sẹlẹ́sẹ ẹ jẹ́ kí a wo Jákọ́bù orí kìíní láti ẹsẹ̀ ìkọkànlélógún títí dé èyí tí ó tẹ̀lé e nítorí náà ẹ fi gbogbo èérí àti búburú àṣelékè lélẹ̀ ní apá kan kí ẹ sì fi ọkàn tútù gba ọ̀rọ̀ náà tí a gbìn tí ó lè gba ọkàn yín là bí o bá wọ ẹsẹ̀ yìí ó ń sọ fún wa wípé kí a gba ọ̀rọ̀ Ọlọ́run kí a jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kí ó rí ààyè tàbí ibùgbé ní ọkàn wa kí ni àbáyọrí sí irú ìwà bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ Ọlọ́run bá jókòó lé ọkàn wa ẹsẹ̀ kejìlélógún ṣùgbọ́n kí ẹ jẹ́ olùṣe ọ̀rọ̀ náà kí ó má sì ṣe jẹ́ olùgbọ́ nìkan kí ẹ máa tan ara yín jẹ ó ń sọ fún wa wípé bí ó bá jẹ́ pé ní tòótọ́ ni a mọ Olúwa bí ó bá jẹ́ pé ní tòótọ́ ni a gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí ó sì yé wa yékéyéké ohun tí ó yẹ kí ó jẹyọ ní ìgbésí ayé wa ni wípé kí a jẹ́ olùṣe ọ̀rọ̀ náà tí a gbọ́ tí a sì ti kọ́ nínú Matthew orí keje láti ẹsẹ̀ kẹrìnlélógún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 láti ẹsẹ̀ kẹrìndínlógójì dé ẹsẹ̀ kẹtàdínlógójì nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí ta ni ìwọ rò pé ìṣe ẹnì kejì ta ni ìwọ rò pé ìṣe ẹnì kejì ẹni tí ẹni tí ó bọ́ sí ọwọ́ àwọn ọlọ́ṣà jẹ́ kí n tún kà á lẹ́ẹ̀kan sí i nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí ta ni ìwọ rò pé ṣe ẹnìkejì ẹni tí ó bọ́ sí ọwọ́ àwọn ọlọ́ṣà ó sì dáhùn wípé ẹni tí ó ṣàánú fún un ni lẹ́yìn ìgbà tí Jésù Kristi rí wípé ọ̀rọ̀ yìí ti yé ọ̀gbẹ́ni yìí kí ni ó sọ fún un ó sọ fún un wípé lọ kí ìwọ kí ó sì ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ èyí ń kọ́ wípé bí a bá gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run bí ó bá yé wa ìgbésẹ̀ tí yóò tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run tí ó yé wa yìí ni wípé kí a ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run nítorí bẹ́ẹ̀ bí a bá sọ wípé a wá sí ẹ̀kọ́ bíbélì bí a bá sọ wípé a ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run bí a bá sọ wípé ọ̀rọ̀ ọlọ́run yé wa ó sì ní ibòjókòó ní ọkàn wa àbáyọrí sí ọ̀rọ̀ ọlọ́run tí a ń gbọ́ yìí ni wípé a ó jẹ́ olùṣe ọ̀rọ̀ náà ibi kíkà tí a ti fi hàn wá lónìí ó ń fún wa ní àǹfààní tàbí àṣeyọrí tàbí àbáyọrísí àwọn òtítọ́ tí a ti fi hàn wá láti mú ìmọ̀ Ọlọ́run lò nǹkan márùn-ún ni a tọ́ka sí fún wa ìkíní ìrìn yíyẹ tí ó wu Ọlọ́run ìkejì síso èso nínú iṣẹ́ rere gbogbo ìkẹta ìdàgbàsókè nípa ti ẹ̀mí ìkẹrin okun tí ń gbéniró nípa agbára rẹ̀ ìkarùn-ún ìfaradà pẹ̀lú ayọ̀ yẹ kí a wò wọ́n ní kọ̀ọ̀kan bí o bá wo Kólósè orí kìíní láti ẹsẹ̀ kẹsàn-án ó ní nítorí èyí láti ọjọ́ tí àwa ti gbọ́ àwa pẹ̀lú kò sinmi láti máa gbàdúrà àti láti máa bẹ̀bẹ̀ fún yín pé kí ẹ̀yin kí o lè kún fún ìmọ̀ ìfẹ́ rẹ̀ ní ọgbọ́n àti ní ìmòye gbogbo tí í ṣe ti ẹ̀mí bí o bá wá ní ọ̀sẹ̀ tí ó kọjá a jẹ́ kí ó yé wa wípé láti kún fún ìmọ̀ ìfẹ́ Ọlọ́run jẹ́ wípé láti jẹ́ kí ìmọ̀ ìfẹ́ Ọlọ́run kí ó borí gbogbo èrò tàbí ohunkóhun nínú ọkàn wa tí kì yóò fi sí ààyè fún ìwà ti ara tàbí èrò ti ara tàbí ìwà bínibí ti ẹ̀dá wípé bí a bá kún fún ìmọ̀ ọlọ́run ìfẹ́ ọlọ́run wípé a ó fẹ́ láti gbé ìgbésí ayé wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ èyí ni a ń sọ fún wa ní ẹsẹ̀ ìkẹwàá wípé bí a bá ti kún fún ìmọ̀ ọlọ́run àbáyọrí sí ìkíní ni wípé kí ẹ lè máa rìn ní yíyẹ ní ti olúwa sí ìwò gbogbo bí a bá sọ wípé a gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ó yẹ kí ó yé wa wípé kò sí agbára nínú ẹ̀dá kẹ̀dá láti ṣe ìfẹ́ Ọlọ́run bí a tilẹ̀ kọ́ Bíbélì tí a kà á sórí kì yóò lè ṣeé ṣe láti ṣe ìfẹ́ Ọlọ́run nítorí wípé ẹ̀ṣẹ̀ àbínibí àti àwọn ẹ̀ṣẹ̀ ọwọ́ wa kì yóò fún ọ ní ààyè tàbí àǹfààní láti ṣe nǹkan wọ̀nyí àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n máa ń kọ́ ọ̀rọ̀ Ọlọ́run sórí bí a bá sì rí àwọn wọ̀nyí níbikíbi ó ṣeé ṣe kí wọ́n lè tọ́ka sí ọ̀pọ̀lọpọ̀ ẹsẹ̀ nínú bíbélì ṣùgbọ́n kò ṣeé ṣe fún wọn láti lè gbé ìgbésí ayé tí ó wu ọlọ́run kí ní ṣe èrèdí irú ìwà bẹ́ẹ̀ wo orin dáfídì orí kọkànléní àádọ́ta ẹsẹ̀ ìkarùn-ún ó ní kíyèsí nínú àìṣedéédé lé agbé bí mi àti nínú ẹ̀ṣẹ̀ ni ìyá mi sì lóyún mi bí a bá rí ẹnikẹ́ni kí ó yé e wípé nínú ẹ̀ṣẹ̀ ni ìyá wa lóyún wa àti nínú àìṣedéédé lè a gbé bí wa èyí ni ó fi ṣòro púpọ̀ fún ẹni tí a bí nínú obìnrin láti jẹ́ mímọ́ láti jẹ́ olóòótọ́ bí a tilẹ̀ ka ọ̀rọ̀ Ọlọ́run a nílò oore ọ̀fẹ́ láti ọ̀dọ̀ Ọlọ́run wá kí a bá lè gbé ìgbésí ayé tí ó wu ọlọ́run jẹ́ kí ó yí ọ wípé bí o tilẹ̀ ń wá sí ẹ̀kọ́ bíbélì ìṣísẹ̀ àkọ́kọ́ ni wípé kí a dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́ kí a wẹ ọkàn rẹ mọ́ kí ọ̀rọ̀ ọlọ́run kí ó bá lè ní èso rere ní ìgbésí ayé rẹ nínú orin dápídì yìí kan náà ẹsẹ̀ ìkejìdínlọ́gọ́ta ni a ti ń ka ẹsẹ̀ ìkẹta orin dápídì orí kejìdínní ọgọ́ta bí a ti ń pè é ni kí o máa ṣí bíbélì rẹ láti inú ìyà wọn wá lé àwọn ènìyàn búburú ti ṣe ìyapa wọ́n ti ṣìnà lójú kan náà tí a ti bí wọn wọn a máa ṣèké bí o bá wo gbogbo àwọn ènìyàn pátápátá kò sí ẹni tí ó lè sọ wípé láti ìgbà tí a ti bí òun òun ò ṣèké rí nítorí kíni bí àti bí ènìyàn lẹ́sẹ̀kẹsẹ̀ ni ẹni tí a bí nínú obìnrin ni ó ti yapa nítorí bẹ́ẹ̀ kò ṣeé ṣe fún ẹ̀dá rárá láti gbé ìgbésí ayé tí ó wu Ọlọ́run èyí ni Bíbélì jẹ́ kí ó yé wa yékéyéké láti inú májẹ̀mú láéláé àti láti inú májẹ̀mú titun bí o bá wo Jeremiah orí kẹtàlá ẹsẹ̀ ìkẹtàlélógún ó ní ara Ethiopia lè yí àwọ̀ rẹ̀ padà bí tàbí ẹkùn lè yí ìlà ara rẹ̀ padà ó ń béèrè ìbéèrè lọ́wọ́ wa wípé ṣé ó ṣeé ṣe fún ẹranko tí ó ní àwọ̀ dúdú tàbí funfun tàbí àwọn àwọ̀ mìíràn láti lè yí ìlà tí a kọ sí wọn lára bí a ti bí wọn láti yí i padà ó ní bẹ́ẹ̀ ni bí àwọn wọ̀nyí kò bá lè ṣe bẹ́ẹ̀ ẹ̀yin pẹ̀lú ìbá lè ṣe rere ẹni tí a kọ́ ní ìwà búburú ohun tí ó ń sọ ni wípé gbà tí a ti bí wa a bí wa sínú ìwà búburú nínú wa ní àrọ́wọ́tó wa ní àwọn àpẹẹrẹ tó yí wa ká a bí wa sí inú ayé inú ayé tí ó burú púpọ̀ ó sì ń sọ fún wa wípé kò ṣeé ṣe fún wa gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara láti gbé ìgbésí ayé tí ó lè wu Ọlọ́run nítorí bẹ́ẹ̀ báwo ni ọ̀rọ̀ Ọlọ́run ṣe lè ní ìyípadà ní ìgbésí ayé wa èyí ni kò yé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n máa ń lọ sí ilé ìsìn wọ́n máa ń rò wípé bí a bá ti kọ́ ẹ̀kọ́ bíbélì láì ní ìyípadà ọkàn láì di àtúnbí wípé bóyá yóò ṣeé ṣe fún wọn láti gbé ìgbésí ayé tí ó wù Ọlọ́run ṣùgbọ́n ohun tí a ń sọ fún wa ni wípé a ní láti kọ́kọ́ di àtúnbí bí o bá wo Pétérù kínní orí kínní pétérù kínní orí kínní láti ẹsẹ̀ ìkẹtàléní ogún bí àtìtún yín bí bí àtìtún yín bí kìí ṣe láti inú irú tí dìbàjẹ́ wá bí kò ṣe èyí tí kìí dìbàjẹ́ nípa ọ̀rọ̀ Ọlọ́run tí ń bẹ láàyè tí ó sì dúró nítorí pé gbogbo ẹran ara dàbí koríko àti gbogbo ògo rẹ̀ bí ìtànná koríko koríko a máa gbẹ ìtànná a sì máa rẹ̀ sílẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ olúwa dúró títí láé ọ̀rọ̀ náà yìí sì ni ìhìn rere tí à ń wàásù fún yín a ń sọ fún wa wípé ìgbésẹ̀ àkọ́kọ́ ni wípé a ní láti tún wa bí bí a ti ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run yóò yẹ wa wípé kò ṣeé ṣe fún wa láì ní oore ọ̀fẹ́ láì di àtúnbí láti gbé ìgbésí ayé tí ó wu ọlọ́run bí a sì ti dá wa lẹ́bi ẹ̀ṣẹ̀ wa lẹ́sẹ̀kẹsẹ̀ ni a lọ bá ọlọ́run láti bá a lajà láti gbàdúrà wípé kí ó dáríjì wá bí a bá ti ní ìdáríjì bẹ́ẹ̀ ni ẹ̀mí ọlọ́run yóò máa bá ẹ̀mí wa jẹ́rìí wípé a di ọmọ ọlọ́run bí a sì ti ń bá ẹ̀mí wa jẹ́rìí wípé a di ọmọ ọlọ́run bẹ́ẹ̀ ni oore ọ̀fẹ́ látòkè wá yóò farahàn ní ìgbésí ayé wa láti gbé ìgbésí ayé tí ó tẹ ọlọ́run lọ́rùn tí ó sì wu ọlọ́run kí sì ni àbáyọrí sí bí onígbàgbọ́ tòótọ́ ẹni tí ó ti di àtúnbí bí ó bá ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run rántí wípé bí o kò bá di àtúnbí bí o tilẹ̀ ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run bí o tilẹ̀ ń kọ́ ọ̀rọ̀ ọlọ́run sórí bí o tilẹ̀ ń kà á lójoojúmọ́ bí o tilẹ̀ ń wá sí ẹ̀kọ́ bíbélì ní irú ọjọ́ ajé báyìí bí o kò bá di àtúnbí kò ṣeé ṣe láti lè wo ọlọ́run tàbí láti lè ṣe ohun tí ọlọ́run ń fẹ́ ṣùgbọ́n bí o bá ti di àtúnbí kí ni àbáyọrí sí ọ̀rọ̀ ọlọ́run tí a ń gbọ́ èyí mú mi padà sí kólósè orí kìíní ẹsẹ̀ kẹwàá ó ní kí a lè máa rìn ní yíyẹ ní ti olúwa sí ìwù gbogbo fiyèsí àwọn ọ̀rọ̀ wọ̀nyí ìkíní kí a lè máa rìn bí a bá ń sọ nípa ìrìn èyí ń sọ nípa ìgbésí ayé wa èyí ń sọ nípa ìwà tí a ń hù kí a lè máa rìn rìn ní báwo rìn ní yíyẹ ìrìn wo ni ó yẹ ẹ á ṣe ìrìn àwọn ọ̀jọ̀gbọ́n ìrìn àwọn ọmọlúwàbí ní àdúgbò wa ó sọ wípé ìrìn ní yíyẹ ní ti olúwa ní ti olúwa sí ìwò gbogbo èyí nìní wípé sí èyí tí ó wu olúwa bí o bá wo kólósè yìí kan náà orí kejì ẹsẹ̀ ìkẹfà sí ìkeje ó ní nítorí náà bí ẹ̀yin ti gba jésù kristi olúwa bẹ́ẹ̀ ni kí ẹ máa rìn nínú rẹ̀ gba jésù kristi olúwa gbọ́ a ó sì gbà ọ́ là gbà á gbọ́ ó sì di àtúnbí gba ọ̀rọ̀ ìyìn rere rẹ̀ gbọ́ a ó sì dárí àwọn ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́ ó ní bí a bá ti ní ìgbàlà bí a bá ti gba Jésù Kristi Olúwa ó ní bẹ́ẹ̀ ni kí a máa rìn nínú rẹ̀ kí ẹ sì fi gbòǹgbò múlẹ̀ kí ẹ sì gbé kí a sì gbé yín ró nínú rẹ̀ kí ẹ sì fi ẹsẹ̀ múlẹ̀ nínú ìgbàgbọ́ yín gẹ́gẹ́ bí a ti kọ́ yín kí ẹ sì máa pọ̀ sí i nínú rẹ̀ pẹ̀lú ìdópẹ́ ó ń sọ fún wa wípé kí a rìn yẹ gẹ́gẹ́ bí ìkọ́ni ọ̀rọ̀ Ọlọ́run nínú Éfésù orí kẹrin èyí tó ń sọ fún wa nípa ìrìn tí ó yẹ onígbàgbọ́ tàbí ìwà tí ó yẹ ẹni tí ó di àtúnbí Éfésù orí kẹrin láti ẹsẹ̀ ìkíní nítorí náà èmi òǹdè nínú olúwa ń bẹ̀ yín pé kí ẹ̀yin kí ó máa rìn bí ó ti yẹ fún ìpè tí a fi pè yín pẹ̀lú ìrẹ̀lẹ̀ gbogbo àti inú tútù pẹ̀lú ìpamọ́ra ẹ máa fi ìfẹ́ faradà fún ẹnìkejì yín ní ẹsẹ̀ ìkíní yìí ni ó ń sọ wípé kí a máa rìn bí ó ti yẹ ní ẹsẹ̀ ìkejì ni ó ṣe àlàyé ní kíkún fún wa ohun tí a ń pè ní ìrìn yíyẹ níwájú ọlọ́run ìrìn yíyẹ ni wípé kí a ní ìrẹ̀lẹ̀ bí a ti ń bá ara wa lò bí ọkọ sí aya bí ọmọ sí òbí bí ẹni tí a gbà síṣẹ́ sí àwọn tí ó gbà sí iṣẹ́ bí ọmọ iléèwé sí àwọn olùkọ́ bí ọmọ ọlọ́run tí ó ń jọ́sìn nílé ọlọ́run sí àwọn tí ó jẹ́ adarí tàbí olórí olùṣọ́ àgùntàn lórí rẹ̀ ó ní kí a ní ẹ̀mí àti ìwà ìrẹ̀lẹ̀ ó tún sọ wípé kí a ní inú tútù kí a má jẹ́ ẹni tí ó ní ìgbóná ara ìgbóná ọkàn nípa ti ìbínú ó ń sọ wípé kí a ní ìpamọ́ra bí a bá ṣẹ̀ kí a lè ní ìfaradà kí a máa fi ìfẹ́ faradà fún ẹnì kejì wa bí irú ìwà bẹ́ẹ̀ bá wà ọkọ àti aya kò ní sí gbọ́nmi sí omi ò tó irú ọkọ àti aya kò ní ní rúkèrúdò nínú ilé bí a bá rìn ní ìrìn yíyẹ èyí ń kọ́ awé pé bí a bá rí ẹnikẹ́ni tí ó pe ara rẹ̀ ní onígbàgbọ́ tàbí ẹlẹ́sìn tí ó dàbí ẹni wípé wàhálà púpọ̀ wà ní ti ìjà ní ti asọ̀ ní ti ìbínú nípa wípé kí a máa kanra mọ́ àwọn tí ó wà ní àdúgbò wa láì ní ìrẹ̀lẹ̀ láì ní sùúrù láì ní inú títù láì ní ìpamọ́ra tí kò ní ìfaradà kankan fún ẹnikẹ́ni yálà alábàágbé tàbí àlejò èyí ń sọ wípé irú ẹni bẹ́ẹ̀ kò rìn ní yíyẹ sí ọ̀nà tí ó wu ọlọ́run ní Fílípì orí kìíní ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n kìkì kí ẹ kí ìwà ayé yín kí ó máa rí gẹ́gẹ́ bí ìhìn Kristi kọ́ ẹ̀kọ́ ìhìn rere kí o sì rí i wípé gbogbo ìwà ayé rẹ ìṣesí rẹ gbogbo tí ó ń jáde láti ìgbésí ayé rẹ ó jẹ́ èyí tí ó wà gẹ́gẹ́ bí ìhìn ti Kristi pé yálà bí mo tilẹ̀ wá wò yín tàbí bí èmi kò sí kí èmi kí ó lè máa gbúròó bí ẹ ti ń ṣe pé ẹ̀yin dúró ṣinṣin nínú ẹ̀mí kan ẹ̀yin jùmọ̀ ń jìjàkadì nítorí ìgbàgbọ́ ìhìn rere pẹ̀lú ọkàn kan wo ẹsẹ̀ ọlọ́run tí a kà yìí ó ń sọ wípé yálà oníwàásù wa ó wà pẹ̀lú wa tàbí kò sí yálà olùṣọ́ àgùntàn bá wa gbélé tàbí kò bá wa gbélé yálà àwọn ará nínú olúwa àwọn arákùnrin tàbí arábìnrin wọ́n wà nítòsí tàbí wọn kò sí nítòsí. Si, ó ní ohun tí a ń ṣe nígbà gbogbo kí ó wà gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ìhìnrere ti Kristi níbi iṣẹ́ nígbà tí ó sí arákùnrin nítòsí nínú ilé pẹ̀lú àwọn ẹbí pẹ̀lú àwọn àna pẹ̀lú àwọn aládùúgbò wa nígbà tí kò sí àwọn ọmọ ìjọ nítòsí wa tí àwọn tí a jọ ń ṣe ìdàpọ̀ ojúlé tí wọn kò sí ní àrọ́wọ́tó wa ó ní nígbà gbogbo yálà orí ara tàbí o kò rí àwọn ará nítòsí kí ẹ sáà jẹ́ kí ìwà ayé yín kí ó máa rí bí gẹ́gẹ́ bí ìhìn Kristi bí asọ̀ bá fẹ́ wà tàbí ìjà bá fẹ́ wà bí ó bá dàbí ẹni wípé ìdánwò láti ọwọ́ èṣù ń wá láti rìn ní ọ̀nà tí kò yẹ béèrè lọ́wọ́ ara rẹ̀ wípé ǹjẹ́ tí olùṣọ́ àgùntàn bá wà nítòsí ǹjẹ́ mo lè ṣe báyìí ǹjẹ́ mo lè sọ báyìí ǹjẹ́ mo lè fìjà pẹ́ ta pẹ̀lú ẹlòmíràn bí olùṣọ́ àgùntàn wa bá wà nítòsí ó ń sọ fún wa wípé ohun tí a ò ní lè ṣe bí olùṣọ́ àgùntàn bá wà nítòsí tàbí bí àwọn ará nínú olúwa bí wọ́n bá wà nítòsí ó ní kò yẹ kí a ṣe irú nǹkan bẹ́ẹ̀ kí a rí i wípé nínú ìmọ́lẹ̀ tàbí nínú òkùnkùn èyí ní gbangba tàbí ní ìkọ̀kọ̀ kí a rí i wípé ìgbésí ayé wa ó bá ti ìhìn rere Kristi mu nínú Jòhánù kínní orí kejì ẹsẹ̀ ìkẹfà Jòhánù kínní orí kejì ẹsẹ̀ ìkẹfà ẹni tí ó bá wípé òun gbé inú rẹ̀ òun náà pẹ̀lú sì yẹ kí ó máa rìn gẹ́gẹ́ bí òun ti rìn ó ń sọ fún wa wípé Jésù Kristi ni àwòkọ́ wa ó ní àpẹẹrẹ tí ó péye ó sì ń sọ fún wa wípé bí o bá sọ wípé o jẹ́ ẹni tirẹ̀ o sì ń gbé inú rẹ̀ pẹ̀lú ìgbàgbọ́ nínú Jésù Kristi wípé a ti sọ ọ́ dọmọ o sì ti di àtúnbí o jẹ́ ènìyàn Ọlọ́run ó ní ẹni tí ó wí pé òun gbé inú rẹ̀ òun pẹ̀lú ní láti máa rìn ó ní láti máa ṣe ó ní láti máa gbé ìgbésí ayé gẹ́gẹ́ bí Jésù yóò ti gbé èyí ń kọ́ wa wípé bí o bá fẹ́ ṣe ohunkóhun béèrè lọ́wọ́ ara rẹ wípé ǹjẹ́ Jésù yóò ṣe nǹkan wọ̀nyí bí ó bá jẹ́ wípé òun ní nǹkan wọ̀nyí dojúkọ bí a bá ní ìmọ̀ràn tàbí ẹnìkan ni ó ń sọ fún ọ wípé gbé ìgbésẹ̀ kan tàbí òmíràn béèrè lọ́wọ́ ara rẹ̀ wípé bí ó bá jẹ́ Jésù lé ó wà nírú ipò yìí tàbí nínú wàhálà yìí ǹjẹ́ Jésù Kristi yóò gbé ìgbésẹ̀ yìí bí kì yóò bá gbé ìgbésẹ̀ bẹ́ẹ̀ ó ń sọ fún wa wípé ohun tí Jésù yóò ṣe nìkan ṣoṣo lé ó yẹ kí àwa tí a jẹ́ ọmọ Ọlọ́run lé ó yẹ kí a ṣe bí a bá sọ wípé à ń gbé inú rẹ̀ ó yẹ pẹ̀lú wípé kí a máa rìn gẹ́gẹ́ bí òun ti rìn nítorí bẹ́ẹ̀ àbáyọrí kìíní wípé ọ̀rọ̀ ọlọ́run gbé nínú wa ó ní ìrìn yíyẹ ìrìn tí ó wo ọlọ́run ìkejì ni wípé kí a máa so èso nínú iṣẹ́ rere gbogbo tó ń wo kólósè orí kìíní ẹsẹ̀ ìkẹwàá kí ẹ lè máa rìn ní yíyẹ ní ti olúwa sí ìwò gbogbo èyí ni àbáyọrísí kìíní ìkejì kí ẹ máa so èso nínú iṣẹ́ rere gbogbo kí ẹ máa so èso nínú iṣẹ́ rere gbogbo a fi àwa tí a di ẹni ìgbàlà àwa tí a jẹ́ ọmọ ọlọ́run a fi wá wé igi igi tí ń so èso bí ó bá sì ṣe pé nítòótọ́ ni a ti gba òtítọ́ ọlọ́run tí a ti gba ẹ̀kọ́ ìhìnrere sí ọkàn wa tí a ti di àtúnbí ó yẹ láti máa so èso sí iṣẹ́ rere gbogbo wo orin dáfídì orí kìíní láti ẹsẹ̀ ìkíní kí a wo àbáyọrí sí pé a ti ní ọlọ́run a sì ń tẹ̀lé jésù kristi a sì ti di ọmọ rẹ̀ a jẹ́ igi tí ó ń so èso rere ní orin dáfídì orí kìíní láti ẹsẹ̀ ìkíní ìbùkún ni fún ọkùnrin náà tí kò rìn ní ìmọ̀ àwọn ènìyàn búburú ṣe orí wípé ìrìn irú ẹni bẹ́ẹ̀ nígbà tí a ti gbà á là ó ti yàtọ̀ sí àwọn ènìyàn búburú àwọn ẹlẹ́ṣẹ̀ àwọn tí kò mọ oore ọ̀fẹ́ tàbí ìmọ̀ ìjìnlẹ̀ Ọlọ́run irú ẹni tí a sọ wípé ó ń gbé inú Kristi ó ti yàtọ̀ sí àwọn wọ̀nyí nítorí bẹ́ẹ̀ kò rìn ní ìmọ̀ àwọn ènìyàn búburú kò sì dúró lé ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀ ó ti kúrò láàrin wọn pẹ̀lú ìrònúpọ̀wàdà àdúrà àti ìgbàgbọ́ ó ti di ẹni tí a yà sọ́tọ̀ ẹni tí a fàyọ kúrò nínú ayé ẹni tí a mú kúrò ní ibùjókòó tàbí ìdìde dúró àwọn ẹlẹ́ṣẹ̀ àti tí kò sì jókòó ní ibùjókòó àwọn ẹlẹ́gàn ẹsẹ̀ ìkejì ṣùgbọ́n dídùn inú rẹ̀ wà ní òfin olówa àti nínú òfin rẹ̀ lé ó ń ṣe àṣàrò lé ọ̀sán àti lé òru ó máa ń ṣe wá ní kàyéfì nígbà tí a bá rí ọkùnrin tàbí obìnrin tí ó ń sọ fún wa wípé òun ti di àtúnbí òun jẹ́ ènìyàn ọlọ́run ṣùgbọ́n tí ó jí láàárọ̀ tí kò lè ka ìwé mímọ́ tí kò lè ka bíbélì tí ó lọ sí ibi iṣẹ́ tí ó ń káàkiri okòwò ti òjọ́ rẹ̀ láì ní ọlọ́run láì gbàdúrà láìka ọ̀rọ̀ ọlọ́run bí ó bá sì dé ní àṣálẹ́ bí ó bá ti jẹun yóò lọ sùn ṣùgbọ́n sọ fún wa wípé bí ó bá jẹ́ pé ní tòótọ́ ni a ti mú wa kúrò láàrin àwọn ènìyàn búburú a ti di ọmọ ọlọ́run a kò sì dúró tàbí jókòó ní ipò ẹlẹ́ṣẹ̀ tàbí ẹlẹ́gàn ó ní dídùn inú rẹ̀ kì yóò wà nínú oúnjẹ jíjẹ nìkan sísùn nìkan tàbí iṣẹ́ ṣíṣe nìkan ṣoṣo wípé dídùn inú rẹ̀ yóò wà nínú òfin olúwa ó máa ń ṣe wá ní kàyéfì bí a bá rí ẹnikẹ́ni tí ó sọ wípé òun jẹ́ onígbàgbọ́ tòótọ́ tí ó jẹ́ wípé ìsìn ọjọ́ ìsinmi nìkan ni ó mọ̀ láti máa wá ẹ̀kọ́ bíbélì kò sí èyí tí ó kàn án pẹ̀lú èyí nì tàbí kí a ka ọ̀rọ̀ ọlọ́run tàbí kí a ra àwọn ìwé tí a ti gba tí a ti kọ àwọn ọ̀rọ̀ ọlọ́run sí kò ní dídùn inú nínú ọ̀rọ̀ ọlọ́run tàbí a ti lè rí ẹlòmíràn tí ó sọ wípé òun jẹ́ onígbàgbọ́ láì ní bíbélì láì ní ìwé wa inú ìwé mímọ́ láì ní àwọn àwọn ìwé tí ó lè ṣe wá pé àwọn ìwé tí ó lè jẹ́ àǹfààní fún wa bí a bá ń kà á ó sọ wípé ṣùgbọ́n dídùn inú rẹ̀ wà lé òfin olúwa ó tún máa ń ṣe wá láàánú fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíràn tó máa ń sọ wípé wọ́n lọ sí ilé ìsìn ní àwọn ilé ìsìn wọ̀nyí ìlérí ọlọ́run nìkan ni wọ́n máa ń kà òfin ọlọ́run ìlànà olówa àti àwọn àṣẹ tí ó pa fún wa tí a lè fi ṣe wá pé láti lọ sí ọ̀run rere kò sí èyí tí ó kàn pẹ̀lú àwọn nǹkan wọ̀nyí àfi láti gbàdúrà láti gbà àwẹ̀ láti di ìlérí ọlọ́run mú èyí nìkan ṣoṣo ni wọ́n mọ̀ àwọn ẹlòmíràn wà tí ó jẹ́ wípé ní ọjọ́ ọjọ́bọ̀ ọjọ́ àlàmísì nìkan ṣoṣo ni wọ́n máa ń wá nítorí wípé dídùn inú wọn wà nínú iṣẹ́ ìyanu ìwòsàn ìdásílẹ̀ tàbí ìpèsè tàbí níní owó tàbí níní àwọn nǹkan dúkìá ayé yìí ṣùgbọ́n à ń sọ fún wa wípé bí ó bá jẹ́ pé tòótọ́ lè àti di ọmọ Ọlọ́run ó jẹ́ igi tí ó ń so èso rere irú ẹni bẹ́ẹ̀ dídùn inú rẹ̀ yóò wà ní òfin Olúwa àti nínú òfin rẹ̀ kì í ṣe nínú iṣẹ́ ìyanu nìkan ṣoṣo àti nínú òfin rẹ̀ kì í ṣe nínú mo gbọ́ ẹ̀rí mo láàlá mo rí ìran mo ń sọ tẹ́lẹ̀ àti nínú òfin rẹ̀ lé ó ń ṣe àṣàrò lé ọ̀sán àti lé òru wẹsẹ̀ ìkẹta yóò sì dàbí igi tí a gbìn sí etí ipa odò ṣé o ti ṣe àwọn àkíyèsí àwọn igi tí a gbìn sí ilẹ̀ aṣálẹ̀ ilẹ̀ gbígbẹ ilẹ̀ tí kò ní ọ̀rá tàbí tí kò ní omi irú àwọn irúgbìn bẹ́ẹ̀ wọn kì í lè so èso wọn kì í lè dàgbà ní àkókò ọ̀dá tàbí àkókò ẹ̀rùn irú àwọn igi bẹ́ẹ̀ wọ́n máa ń gbẹ a máa ń rírú àwọn igi bẹ́ẹ̀ wọn kì í lẹ́wà wọn kì í léso wọn kì í ní ewé wọn a máa gbẹ pátápátá bí a bá sì ti gé wọn kúrò tàbí bí iná kékeré bá ti jẹ jáde irú igi bẹ́ẹ̀ a máa ń sàn wọ́n tí gbòǹgbò tí gbòǹgbò èyí ń sọ nípa àwọn tí wọ́n pe ara wọn ní onígbàgbọ́ tí wọ́n lọ sí àwọn ilé ìjọ tí a kì í ti kọ́ ẹ̀kọ́ bíbélì dájúdájú láti yé ni irú àwọn bẹ́ẹ̀ bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n lè sọ wípé ní ìpàdé ìta gbangba wọ́n ti ní ìgbàlà wọ́n ti gbàdúrà wọ́n ti gba Jésù gẹ́gẹ́ bí olùgbàlà àti olúwa wọn ṣùgbọ́n irú ẹni bẹ́ẹ̀ nígbà tí ó sí ẹ̀kọ́ bíbélì nígbà tí a kò kọ́ wọn ní ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wọ́n dàbí igi tí a gbìn sí aṣálẹ̀ kì yóò lè so èso a máa ń rí àwọn ẹlòmíràn wọ́n máa sọ fún wa pé wọ́n ti ní ìgbàlà ọ̀rọ̀ àwọn ọmọ ìgbàlà wọn ò mọ̀ ìṣe ẹni tí ó ní ìgbàlà ìwọṣọ ẹni tí ó ní ìgbàlà tàbí ìṣesí tàbí ìhùwàsí ẹni tí ó ní ìgbàlà kò yé wọn irú àwọn ènìyàn bẹ́ẹ̀ bí afẹ́fẹ́ bá ń fẹ́ afẹ́fẹ́ ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ a máa gbá wọn kiri bí iná bá sì bẹ́yọ ní irú agbègbè bẹ́ẹ̀ a máa jó wọn ráúráú ṣùgbọ́n a kí wa kú oríire àwa tí a wá sírú ìjọba yìí tí ó jẹ́ wípé ọ̀sọ̀ọ̀sẹ̀ bí ó jẹ́ ọjọ́ ìsinmi ni a máa ń kọ́ ẹ̀kọ́ bíbélì bí ó jẹ́ ọjọ́ ajé báyìí ni a máa ń jẹ́ kó yé wa dáradára gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run bí a bá sì wà ní ọjọ́bọ̀ ọjọ́ àlàmísì a máa ń kọ́ wa ní ọ̀rọ̀ ọlọ́run kí a tó gbàdúrà ó kú oríire mo gbàdúrà wípé ohun tí ọlọ́run fi fún ọ èṣù kò ní gbà á lọ́wọ́ rẹ ní ẹsẹ̀ kẹta yìí ó ní yóò dàbí igi tí a gbìn sí etí ipa odò tí ó ń so èso rẹ̀ jáde lí àkókò rẹ̀ èyí ń sọ fún wa wípé nígbà tí àwọn igi mìíràn bá ń gbẹ igi tí a gbìn sí etí ipa odò yóò máa so èso lé àkókò rẹ̀ ó ní ewé rẹ̀ kì yóò sì rẹ̀ àti ohunkóhun kíyèsí ohunkóhun tí ó ń ṣe ni yóò máa ṣe déédéé èyí ń sọ fún wa wípé bí ó bá jẹ́ pé ní tòótọ́ ni à ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run tí a ń gbọ́ yìí yóò máa so èso ní ìgbésí ayé wa wo matthew orí keje matthew orí keje láti ẹsẹ̀ ìkẹrìndínlógún èso wọn lẹ́yìn yóò fi mọ̀ wọ́n ènìyàn máa ká èso àjàrà lórí ẹ̀gún ọ̀gàn tàbí èso ọ̀pọ̀tọ́ lára ẹ̀wọ̀n ìbéèrè ni ó ń bi wá ní ẹsẹ̀ kẹtàdínlógún gẹ́gẹ́ bẹ́ẹ̀ gbogbo igi rere ní so èso rere ṣùgbọ́n igi búburú ní so èso búburú igi rere kò lè so èso búburú èyí lè a fi ń sọ wípé bí ó bá jẹ́ pé ní tòótọ́ ni a ti ní ìgbàlà ẹ̀ṣẹ̀ yóò kúrò ní ìgbésí ayé wa ọmọ ọlọ́run kì í dẹ́ṣẹ̀ ẹni tí a ti bí nípa ti agbára ọlọ́run kì í dẹ́ṣẹ̀ àwọn tí a ti fi àwòrán Jésù sínú ọkàn wọn tí a ti gba ọkàn wọn là tí a ti wọ ẹ̀ṣẹ̀ wọn nù wọn kì í dẹ́ṣẹ̀ nítorí kíni nítorí wípé igi rere kò lè so èso búburú ó ní bẹ́ẹ̀ ni igi búburú kò lè so èso rere gbogbo igi tí kò bá sì so èso rere a ké e lulẹ̀ a sì wọ́ wọn sọ sínú iná nítorí náà nípa èso wọn lé ẹ̀yin ó fi mọ̀ wọ́n nítorí bẹ́ẹ̀ nípa èso wọn lé ẹ̀yin ó fi mọ̀ wọ́n bí o bá rí ẹlòmíràn a máa sọ fún ayọ́ pé ah, ìjọ wo ló ń lọ wọ́n bá sọ pé ìjọ dípà á ah, ní ìjọ bẹ́ẹ̀ ò dára yà wò èso tí ìjọ dípà ń so èso ìgbàlà èso ìsọdi èso agbára ẹ̀mí ọlọ́run ìwòsàn àti bí a bá ń gbàdúrà ọlọ́run a máa gbọ́ a sì ń gbọ́ gbogbo àwọn ẹ̀rí tí a ń gbọ́ níhìn yìí a rí i wípé àwọn tí ó wá ní tòótọ́ tí wọ́n rí i wípé àwọn ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n sì ń fi ìwà ọlọ́run wọ̀nyí ṣe àtẹ̀gùn sí oore ọ̀fẹ́ ọlọ́run wọ́n jẹ́ ẹni tí ń so èso rere ó ní bí o bá fẹ́ mọ bí ìjọ bá dára tàbí ìjọ kò bá dára wo èso tí ọ̀rọ̀ ọlọ́run ń so wo èso tí àdúrà ń so wo èso tí àwọn ẹ̀bùn oore ọ̀fẹ́ ọlọ́run tí wọ́n ń so wo èso tí àwọn òṣìṣẹ́ tàbí àwọn àlùfáà irú ìjọ náà wo èso tí wọ́n ń so nítorí nípa èso wọn lí ẹ̀yin ó fi mọ̀ wọ́n ohun tí a ń sọ ni wípé bí a bá jẹ́ ẹni tí ó ti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ẹni tí a ti gba ọkàn rẹ̀ là ẹni tí ó jẹ́ ènìyàn ọlọ́run nítòótọ́ a ó lè so èso rere yẹ kí a ṣe àwọn àpèjúwe àwọn èso tí a ń sọ nípa rẹ̀ nínú galatia orí karùn-ún Gálátíà orí karùn-ún láti ẹsẹ̀ ìkejìlélógún ṣùgbọ́n èso ti ẹ̀mí ni ìfẹ́ ayọ̀ àlàáfíà ìpamọ́ra ìwà pẹ̀lẹ́ ìṣoore ìgbàgbọ́ ìwà tútù àti ìkóra ẹni ní ìjánu òfin kan kò lòdì sí irú wọ̀nyí ó ní bí a bá mọ ọlọ́run èrè wípé à ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run iṣẹ́ tí ọ̀rọ̀ ọlọ́run yóò máa ṣe ní ìgbésí ayé wa ni ó pé yóò máa rú ìfẹ́ wa sókè a ó ní ìfẹ́ ìfẹ́ àwọn ará ìfẹ́ àwọn arákùnrin àti arábìnrin èyí ò sọ nípa ìfẹ́ ti ara nípa ti ìfẹ́kọ̀fẹ́ ó ń sọ nípa ìfẹ́ tó mọ́ ìfẹ́ tó pé ìfẹ́ tí kò ní èrí sí àwọn ará ó tún sọ nípa ti ayọ̀ ayọ̀ nígbà gbogbo yálà a rí jẹ tàbí a kò rí jẹ yálà a ní inúnibíni tàbí wàhálà ayọ̀ ọlọ́run yóò máa jẹ́ okun wa nígbà gbogbo àlàáfíà yóò sì wà láàrin ẹbí láàrin ọkọ sí aya láàrin ọmọ sí òbí láàrin arákùnrin sí arábìnrin ṣùgbọ́n bí a bá rí arákùnrin àti arákùnrin ìkejì tí wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀ bóyá okòwò tàbí iṣẹ́ òòjọ́ ló dà wọ́n papọ̀ ṣùgbọ́n tí a rí wípé kò sí àlàáfíà láàrin wọn níbo ni èso ẹ̀mí wà nígbà náà bí ó bá jẹ́ wípé láàrin ọkọ àti aya ojoojúmọ́ ìjiyàn ojoojúmọ́ líluni ojoojúmọ́ ṣíṣèké sí ara ẹni níbo ni àlàáfíà èso ti ẹ̀mí tí a ń sọ nípa rẹ̀ níbo ló wà bí a bá rí àwọn ọmọ bàbá kan náà ọmọ ìyá kan náà tí ó jẹ́ wípé wọn kì í fojú gan ní ara níbo ni àlàáfíà tí a ń sọ nípa rẹ̀ níbo ló wà bí a bá rí àwọn òṣìṣẹ́ nínú ìjọ yálà lóbìnrin sọ́kùnrin yálà sí ọkùnrin sí ọkùnrin àbí obìnrin sí obìnrin tí wọn ò lè jọ gbé papọ̀ wọn ò lè jọ jẹun nínú àwo kan náà àlàáfíà tí a ń sọ nípa rẹ̀ níbo ló wà ó tún sọ nípa ìpamọ́ra a rí àwọn tí ó jẹ́ wípé aṣòro tẹ̀ ènìyàn ni wọ́n bí o bá sọ̀rọ̀ díẹ̀ kí ó sí wọn bí ó bá dàbí ẹni wípé ọ̀rọ̀ kò bá kùn gbé díẹ̀ ó ta sí wọn wọn kì í lè rárá gbà á wọn kì í lè ní ìpamọ́ra níbo ni èso ẹ̀mí tí a ń sọ níbo ló wà a sì ń sọ nípa ìwà pẹ̀lẹ́ ó máa ń ṣe ni ní kàyéfì bí a bá rí àwọn tí ó pe ara wọn ní ènìyàn ọlọ́run bí wọ́n bá tò sí orí ìlà láti mú mọ́tò wọ́n máa ti ara wọn ìwà pẹ̀lẹ́ ìwà tútù àti sùúrù kò sí ó ṣeé ṣe bí a bá ń pín ìwé ọwọ́ ìwé ìpolongo ìrere láàrin ìjọ a máa ń rí àwọn ẹlòmíràn tí wọ́n máa ń sọ wípé wọ́n máa ń jẹ́ aláǹkàtó àwọn ní ìgbàlà àwọn ní ìsọ̀rí mímọ́ àwọn ní agbára ẹ̀mí mímọ́ bí ó bá ṣe wípé ìwé yìí kò tí ì kàn wọ́n ó kan àwọn ẹlòmíràn wàá máa gbọ́ ariwo àti ìjà àti ká máa tini ó tí ì fún mi ní tèmi èmi ò wá lásán mo láti mú kankan lọ lé àá kí ló dé bí a bá sọ wípé a ní ìgbàgbọ́ pé a gba Jésù Kristi gbọ́ ó ń sọ fún wa wípé ìwà pẹ̀lẹ́ bí a ti ń rìn bí a ti ń sọ̀rọ̀ bí a ti ń ṣe pẹ̀lú ara wa ó sì ń sọ nípa ìṣoore ṣé o mọ̀ àwọn ẹlòmíràn tí wọ́n sọ wípé àwọn jẹ́ ènìyàn ọlọ́run wọ́n ti ní ìgbàlà wọ́n ti ní ìsọdìmọ́ agbára ẹ̀mí ọlọ́run wà ní ìgbésí ayé wọn owó ọbẹ̀ wọn lè fi ilẹ̀ nínú ilé wọ́n sì lówó lápò owó tí ọmọ máa fi lọ sí ilé ìwé ìṣòro kò sí rárá bí wọ́n bá sì rí ara nínú olúwa tí ó wà nínú wàhálà kò ṣeé ṣe fún wọn láti ní ojú àánú ohun tí a ń sọ ni wípé bí a bá jẹ́ onígbàgbọ́ tòótọ́ àwọn èso wọ̀nyí ni yóò máa wà ní ìgbésí ayé wa ìgbàgbọ́ a gba ọlọ́run gbọ́ a ó sì lè máa gba ara wa gbọ́ ọkọ sọ nǹkan fún wa wípé ibi báyìí lòun lọ bàtí lọ tán àti lọ ń yí àpò wò bóyá a lẹ́tà bóyá a ìwé obìnrin mìíràn a ní gbàgbọ́ sí ara wa ibi tí ìfura bí ó bá pọ̀ kò sí èso ti ẹ̀mí tàbí aya ló jáde lọ sọ́jà. So láti lọ ra nǹkan bóyá nítorí ìdíwọ́ ọkọ̀ ó yẹ kí ó lo wákàtí kan ó lo wákàtí méjì àti bẹ̀rẹ̀ sí ní kùn àti ń sọ pé bóyá ó lọ sílé ọkùnrin mìíràn bóyá ó gba ọ̀nà bòmíràn lọ ẹ tiẹ̀ kì í rí bẹ́ẹ̀ nítorí pé báyìí nítorí pé báyìí báwo báwo ni ìgbàgbọ́ tí ó yẹ kí ó wà láàrin ọkọ àti aya níbo ló fi sí ìwà tútù ńkọ́ àti ìkóra ẹni ní ìjánu kì í ṣe ìwà onígbàgbọ́ láti máa sọ bótobóto rí ti eku sọ fún ẹyẹ láti máa ṣe òfófó káàkiri ṣùgbọ́n ṣé o mọ̀ àwọn ẹlòmíràn wọn amógèlè wọn àti ọ̀já àgbàná wọn wọn abẹ́ sí ní tọ́júlé káàkiri ǹjẹ́ o ti gbọ́ ǹjẹ́ o mọ̀ pé ǹjẹ́ a fi tó ọ létí pé lágbájá àti lágbájá báyìí ni o ìrìn báyìí náà ń rìn o ǹjẹ́ o mọ̀ pé lágbájá ni àfẹ́sọ́nà lágbájá èwo ni tiẹ̀ ń bẹ ṣé ó ń jẹ owó ni àbò ń ta ọ lára ohun tí a ń sọ fún wa ni wípé bí a bá jẹ́ onígbàgbọ́ tòótọ́ a ó ní ìkóra ẹni ní ìjánu àwọn wọ̀nyí ni èso ti ẹ̀mí mo ń gbàdúrà wípé àwa tí a ń tẹ̀lé Ọlọ́run tí a sọ wípé àjẹ ti Ọlọ́run àwọn èso wọ̀nyí yóò wà ní ìgbésí ayé wa ní orúkọ Jésù nínú Jòhánù orí kẹẹ̀ẹ́dógún Jòhánù orí kẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ ìkẹrìndínlógún kì í ṣe ẹ̀yin lé ó yàn mí ṣùgbọ́n èmi lé ó yàn yín mo sì fi yín sípò kí ẹ̀yin kí ó lè lọ kí ẹ sì lè so èso àti kí èso yín kí ó lè dúró kí ohunkóhun tí ẹ bá béèrè lọ́wọ́ bàbá lé orúkọ mi kí ó lè ṣe é fún yín àwọn mìíràn máa ń dúró lórí ìlérí ọlọ́run wípé nǹkan tí wọ́n béèrè lọ́wọ́ bàbá kí ó lè ṣe é fún wọn ṣùgbọ́n wọn ò léso wọn kì í jèrè ọkàn wọn kì í sọ fún àwọn ẹlòmíràn nípa ikú àti àjíǹde Jésù wọn kì í sọ fún àwọn ẹlòmíràn nípa ìgbàlà tí ọlọ́run fi jíǹkí wa nípasẹ̀ Jésù Kristi ó ń sọ fún wa wípé bí ó bá jẹ́ wípé a fẹ́ di ìlérí ọlọ́run mú kí ohunkóhun tí a bá béèrè lọ́wọ́ bàbá kí lè orúkọ Jésù kí ó lè ṣe fún wa ó ní ó yẹ kí a so èso ó yẹ kí a sọ fún àwọn ẹlòmíràn bí wọ́n ṣe lè di ẹni ìgbàlà nínú Jésù Kristi yẹ kí a lọ sí ìkórí kẹta ìdàgbàsókè ti ẹ̀mí nínú Kólósè orí kìíní ẹsẹ̀ ìkẹwàá kí ẹ lè máa rìn ní yíyẹ ní ti olówa sí ìwò gbogbo èyí ni ìkíní kí ẹ lè máa so èso nínú iṣẹ́ rere gbogbo èyí ni ìkejì kí ẹ lè máa pọ̀ sí i nínú ìmọ̀ ọlọ́run èyí ni ìkẹta ìdàgbàsókè nípa ti ẹ̀mí mo sọ fún wa ní ìṣáájú wípé àpẹẹrẹ wa tàbí àwòkọ́ wa ni Jésù Kristi bí o bá ti ní ìgbàlà ìgbàlà yìí kò sọ di pípé pátápátá ṣùgbọ́n òun fẹ́ láti lọ sí ibi gíga nípa ti ẹ̀mí òun fẹ́ láti di pípé ju bẹ́ẹ̀ lọ nípa ti ẹ̀mí òun fẹ́ láti jọ Jésù ní ìwà ní ìrò ní ọkàn ní ẹ̀mí ju bẹ́ẹ̀ lọ èyí ni ó máa mú wa kí a máa sọ fún àwọn onígbàgbọ́ wípé gẹ́rẹ́ bí o bá ti ní ìgbàlà má ṣe jókòó ní ipò yìí nìkan ṣoṣo tẹ̀síwájú kí o gbàdúrà kí o fa ẹni rúbọ kí a fi ara ẹni rúbọ jẹ́ wípé gbogbo nǹkan tó wà ní ìgbésí ayé wa ká fi síwájú pẹpẹ níwájú olúwa wípé tirẹ̀ ni yóò máa jẹ́ kí a sì gbàdúrà títí a ó fi sọ wá di mímọ́ bí a bá sọ wá di mímọ́ èyí kò jẹ́ wípé a ti wà gẹ́gẹ́ bí Jésù pátápátá nípa agbára àdúrà nípa ti ẹ̀mí Ọlọ́run nípa iná ẹ̀mí tí ń jó nínú ọkàn nípa ti agbára àti lè wu ọlọ́run àti láti lè ṣe iṣẹ́ fún ọlọ́run ní ọ̀nà tí yóò mú ọ̀pọ̀lọpọ̀ kan wá sí ọ̀dọ̀ jésù èyí ni a fi máa ń sọ wípé bí a bá ti ní ìgbàlà kí a tẹ̀síwájú láti ní ìsọ̀dí mímọ́ bí a bá ti ní ìsọ̀dí mímọ́ kí a tẹ̀síwájú láti ní agbára ọlọ́run ní kíkún ní ìgbésí ayé wa wo éfésù ní orí kẹrin ní ẹsẹ̀ ìkẹtàlá ó ní títí gbogbo wa yóò fi dé ìṣọ̀kan ìgbàgbọ́ àti ìmọ̀ ọmọ ọlọ́run títí a ó fi di ọkùnrin títí a ó fi dé ìwọ̀n gígùn ẹ̀kún Kristi èyí ni ó yẹ kí ó jẹ́ òǹgbẹ ọkàn wa ṣùgbọ́n bí a bá jókòó sórí wípé a ti ní ìgbàlà nìkan a ò tẹ̀síwájú báwo ni ó ṣe lè ṣeé ṣe fún wa láti dé ìwọ̀n gígùn ẹ̀kún Kristi bí a bá sì ní ìgbàlà àti ìsọdimímọ́ ṣùgbọ́n tí a ò tẹ̀síwájú láti ní agbára ẹ̀mí Ọlọ́run báwo ni a ṣe lè ní ìwọ̀n gígùn ẹ̀kún Kristi bí a bá tilẹ̀ ti ní ìfikúnni ìfiwọ́ni agbára ẹ̀mí mímọ́ bí a kò bá tẹ̀síwájú láti máa fa ẹni rúbọ lójoojúmọ́ láti máa kanra wa mọ́ àgbélébò lójoojúmọ́ láti máa gbàdúrà àti máa kàrọ̀ Ọlọ́run ní ojoojúmọ́ láti máa ṣe àìsinmi àti àṣàárẹ̀ nínú nínú ìgbésí ayé tí ó ń ṣiṣẹ́ fún ọlọ́run lójoojúmọ́ láti máa wá ojú olówa lójoojúmọ́ láti máa fi nǹkan púpọ̀ tó wà lọ́wọ́ wa fún ọlọ́run fún iṣẹ́ àti ìgbélékè orúkọ rẹ̀ lójoojúmọ́ bí a bá jókòó sí ojú kan báwo ni ó ṣe lè ṣeé ṣe fún wa láti lè fi dé ìwọ̀n gígùn ẹ̀kún Kristi ohun tí ó yẹ kí ó yé wa ni wípé bí a bá ti mọ ọlọ́run kí a má jókòó sí ojú kan náà kí a jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run tí a ń gbọ́ kí ó jẹ́ kí a súnmọ́ wájú sí i èyí ni ọ̀nà sí ìdàgbàsókè ní ti ìmọ̀ òtítọ́ ti Ọlọ́run jẹ́ kí a lọ sí ìkẹrin okun tí ń gbéni ró nípa agbára rẹ̀ nípa agbára Ọlọ́run ní Kólósè orí kìíní ẹsẹ̀ ìkọkànlá kí a fi ipá gbogbo sọ di alágbára gẹ́gẹ́ bí agbára ògo rẹ̀ nípa agbára Ọlọ́run nìkan ṣoṣo ni a lè fi pa ẹnì kọ̀ọ̀kan wa mọ́ tí a sì lè mú wa dúró àwọn ìdánwò àti inúnibíni tó dojúkọ wa yóò ga ju ohun tí okun tàbí agbára wa lè ṣe lọ nítorí bẹ́ẹ̀ láti lè jẹ́ ẹni tí ó borí ẹni tí ó ń ṣẹ́gun a nílò agbára àtọ̀run wá ẹni tó lágbára jùlọ nínú wa yóò di aláàárẹ̀ yóò sì ṣubú bí ó bá gbẹ́kẹ̀lé agbára tàbí ọgbọ́n ti ara rẹ̀ nípa oore ọ̀fẹ́ Ọlọ́run tàbí nípa agbára rẹ̀ tí ó lógo nìkan ni a lè fi pa wá mọ́ nínú Kristi gẹ́gẹ́ bí aṣẹ́gun àti gẹ́gẹ́ bí olùborí nítorí bẹ́ẹ̀ ó yẹ fún wa kí a máa gbára lé ọ̀rọ̀ Ọlọ́run ní ìgbà gbogbo àti ọ̀rọ̀ ọlọ́run tí a ń gbọ́ yóò jẹ́ kó yé wa bí a ṣe lè ní agbára tí ó lógo bí a ṣe lè ní oore ọ̀fẹ́ ju bẹ́ẹ̀ lọ nígbà tí Paul ní wàhálà tí ó dojú kọ tí ó dàbí ẹ̀gún ní ìhà rẹ̀ ó gbàdúrà sí olówa wo ìdáhùn tí ọlọ́run fún Paul nígbà tí ó gbàdúrà Kọ́ríńtì kejì orí kejìlá ẹsẹ̀ ìkẹsàn-án òun sì wí fún un pé oore ọ̀fẹ́ mi tó fún ọ nítorí pé a sọ agbára mi di pípé nínú àìlera ohun tí ó ń sọ ni wípé gẹ́gẹ́ bí ènìyàn òun jẹ́ aláìlera bí ó tilẹ̀ jẹ́ oníwàásù àpọ́stélì olùṣọ́àgùtàn àti olùkọ́ni síbẹ̀síbẹ̀ ń sọ fún wa wípé ní ti agbára ti ẹ̀dá nípa ti agbára ti ara wa wípé òun jẹ́ aláìlera wípé ṣùgbọ́n nípa àdúrà nípa oore ọ̀fẹ́ látòkè wá nípa agbára ọlọ́run tó lógo wípé òun di alágbára a sì ń sọ agbára rẹ̀ di pípé nínú àìlera nítorí náà tayọ̀tayọ̀ lí èmi ó kókó máa ṣògo nínú àìlera mi kí agbára Kristi kí ó lè máa gbé inú mi bí o bá fẹ́ jẹ́ aṣẹ́gun nínú àwọn nǹkan tí ó ń dojú kọ ohun tí o ní láti ṣe ni wípé kí o gba agbára ọlọ́run sí ìgbésí ayé wa ọ̀rọ̀ ọlọ́run ni ó sọ àwọn agbára wọ̀nyí di mímọ̀ ọ̀rọ̀ ọlọ́run ni ó sọ bí a ti lè ní agbára àtòkè wá di mímọ̀ fún wa nítorí bẹ́ẹ̀ bí a bá ń kọ́ ọ̀rọ̀ ọlọ́run àbáyọrísí rẹ̀ ètí a pè ní ìkẹrin níhìn ni wípé yóò fún wa ní okun àti agbára àtòkè wá nínú éfésù orí kẹfà láti ẹsẹ̀ kẹwàá ó ní lákòótán ará mi ẹ jẹ́ alágbára nínú olówa àti nínú ipá rẹ̀ báwo ni a ṣe lè jẹ́ alágbára nínú rẹ̀ ẹsẹ̀ kọkànlá ẹ gbé gbogbo ìhámọ́ra ọlọ́run wọ̀ kí ẹ̀yin kí ó lè kọjú ìjà sí àrékérekè èṣù ẹ gbé gbogbo ìhámọ́ra ọlọ́run wọ̀ kí ẹ̀yin kí ó lè kọjú ìjà sí àrékérekè èṣù nígbà tí a bá ti gba agbára ọlọ́run sí ìgbésí ayé wa nígbà náà ni ẹ̀rí Paul ní Fílípì orí kẹrin ẹsẹ̀ ìkẹtàlá yóò lè jẹ́ tiwa Fílípì orí kẹrin ẹsẹ̀ ìkẹtàlá èmi lè ṣe ohun gbogbo nínú Kristi ẹni tí ń fi agbára fún mi a máa ń rí àwọn tí ó máa ń sá sẹ́yìn kúrò nínú iṣẹ́ Olúwa yálà nínú ìdàpọ̀ ojú olé tàbí ìjèrè ọkàn wọ́n máa ń sọ wípé àwọn kò ní agbára àwọn kò ní òye àwọn kò ní ìmọ̀ láti ṣe iṣẹ́ fún ọlọ́run Paul ń sọ fún wa wípé òun náà kò ní ìmọ̀ ti ara òun agbára ti ara òun bí kò ṣe láti inú Kristi ó ní èmi lè ṣe ohun gbogbo ohun tí Paul ń sọ ni wípé bí o bá pè mí láti kọjú ìjà sí ẹ̀ṣẹ̀ èmi lè ṣe ohun gbogbo bí o bá pè mí láti jẹ́rìí agbára ọlọ́run fún àwọn tí kò tí ì mọ ọlọ́run èmi lè ṣe ohun gbogbo bí mo bá ní inú níbí ni tí mo sì ní láti dúró gírí mo ní láti dúró gírí nínú oore ọ̀fẹ́ ọlọ́run èmi lè ṣe ohun gbogbo bí ó bá ṣe wípé àìnídìí ẹ wà ó sì yẹ kí n jẹ́ olóòótọ́ sí olówa èmi lè ṣe ohun gbogbo ohunkóhun tí ì bá dé ohunkóhun tí èṣù ì bá ẹ̀ máa ṣe àtàbí iṣẹ́kíṣẹ́ tí ìbá wà ní iwájú mi láti ṣe fún olúwa ó ní èmi lè ṣe ohun gbogbo nínú Kristi ẹni tí ń fi agbára fún mi bí àwa pàápàá bí a bá béèrè fún irú agbára bẹ́ẹ̀ ó dájú pé yóò fún wa pẹ̀lú nínú Kólósè orí kìíní ẹsẹ̀ ìkọkànlá kí a fi ipá gbogbo sọ di alágbára gẹ́gẹ́ bí agbára ògo rẹ̀ sínú sùúrù àti ìpamọ́ra gbogbo pẹ̀lú ayọ̀ ohun tí a lè fi mọ onígbàgbọ́ tòótọ́ ni bí onígbàgbọ́ yìí tàbí irú ẹni bẹ́ẹ̀ bí ó ṣe lè ṣe nínú inúnibíni nínú wàhálà nínú ìpọ́njú nínú àìríjẹ àìrímu nínú wàhálà tí ó ń dojú kọ ẹbí. E tàbí nínú àwọn nǹkan mìíràn tí èṣù máa ń gbé dìde ní ìgbésí ayé wa irú ìwà tàbí ìhà tí irú ẹni bẹ́ẹ̀ bá kọ sí àwọn wàhálà wọ̀nyí ni a fi lè mọ̀ bóyá ó mọ Kristi ó sì mọ ọ̀rọ̀ Ọlọ́run pẹ̀lú irú ìhà wo ni a lè rí wípé onígbàgbọ́ tòótọ́ yẹ kí ó kọ sí àwọn wàhálà àti inúnibíni tàbí àwọn nǹkan tí a ń dojúkọ nínú ayé ó sọ wípé nínú sùúrù àti ìpamọ́ra pẹ̀lú ayọ̀ èyí ni a fi ń mọ onígbàgbọ́ tòótọ́ ìfaradà pẹ̀lú ayọ̀ obìnrin tí ó bẹ̀rẹ̀ sí ní di ẹrù tó fẹ́ kó jáde nínú ilé nítorí wàhálà díẹ̀ ó ń fi hàn wípé kò mọ olówa tàbí ẹni tí ó bẹ̀rẹ̀ sí ní jà tí ó bẹ̀rẹ̀ sí ní kọ ìwé ìfinisùn sí àwọn ọ̀gá ilé iṣẹ́ nítorí wàhálà díẹ̀ nítorí ìṣòro díẹ̀ òun fi hàn wípé òun kò mọ olówa kò sì mọ ọ̀rọ̀ olówa ẹni tí ó bẹ̀rẹ̀ sí ní fi ẹ̀sùn sun ìjọ tàbí fi ẹ̀sùn sun àwọn ará nítorí wàhálà díẹ̀ nítorí àìgbọ́niyé díẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ń fi hàn wípé òun kò ní sùúrù tàbí ìfaradà kò sì lè ní ayọ̀ irú ẹni tí ó fà sẹ́yìn kúrò nínú iṣẹ́ Ọlọ́run yálà ní àrọ́wọ́tó ní agbègbè wa tàbí nínú ìjọ tí ó ń sọ wípé òye àwọn ará kò yé mi e, èdè mi tàbí ìrìn mi kò sì yé wọn pẹ̀lú ojoojúmọ́ ni wọ́n máa ní àríwísí sí mi nítorí bẹ́ẹ̀ mo fẹ́ fà sẹ́yìn díẹ̀ kúrò nínú iṣẹ́ olúwa irú ẹni bẹ́ẹ̀ ń fi hàn wípé kò ní oore ọ̀fẹ́ ọlọ́run bí a bá ní oore ọ̀fẹ́ tí a sì ní ìmọ̀ ọlọ́run tòótọ́ à ń sọ fún wa wípé sùúrù àti ìpamọ́ra pẹ̀lú ayọ̀ ni yóò jẹ́ tiwa wo ìwé òwe orí kẹrìnlélógún ẹsẹ̀ ìkẹwàá bí ìwọ bá rẹ̀wẹ̀sì lé ọjọ́ ìpọ́njú agbára rẹ kò tó nǹkan bí ìwọ bá rẹ̀wẹ̀sì ní ọjọ́ ìpọ́njú ìpọ́njú nínú ilé ìpọ́njú lé ọ̀nà ìpọ́njú lé oko ìpọ́njú ní ibi iṣẹ́ ìpọ́njú láàrin àwọn ará bí ìwọ bá rẹ̀wẹ̀sì lé ọjọ́ ìpọ́njú agbára rẹ kò tó nǹkan jẹ́ kí a wo àwọn onígbàgbọ́ tòótọ́ nínú bíbélì kí a wo bí wọ́n ṣe farada ìpọ́njú kí a wo ìkọbiara sí inúnibíni tí ó dìde sí wọn ní ìṣe àwọn àpọ́stélì orí karùn-ún ìṣe àwọn àpọ́stélì orí karùn-ún ẹsẹ̀ ogójì wọ́n sì tẹ̀sí tirẹ̀ nígbà tí wọ́n sì pe àwọn àpọ́stélì wọlé wọ́n lù wọ́n wọ́n sì kìlọ̀ fún wọn pé kí wọn kí ó má ṣe sọ̀rọ̀ lé orúkọ Jésù mọ́ wọ́n sì jọ̀wọ́ wọn lọ́wọ́ lọ nítorí náà wọ́n sì lọ kúrò níwájú àjọ ìgbìmọ̀ wọ́n ń yọ̀ nítorí tí a kà wọ́n yẹ sí ìyà ìjẹ nítorí orúkọ rẹ̀ àwọn ẹlòmíràn tí wọ́n pe ara wọn ní onígbàgbọ́ gbà tí ó bá dàbí ẹni pé wọ́n ti lọ́kọ wọn kò bímọ fún ọdún pípẹ́ bí wọ́n bá ti rí nǹkan àmì obìnrin lára wọn wọ́n máa bẹ̀rẹ̀ sí ní banújẹ́ kò ní sí ayọ̀ ìgbà tí wọ́n bá rí wípé wọ́n lóyún nìkan ṣoṣo lẹ́ a ẹ̀rín lẹ́nu wọn èrò onígbàgbọ́ bẹ́ẹ̀ kì í ṣe onígbàgbọ́ ti bíbélì ó ní nígbà tí a lo àwọn ènìyàn wọ̀nyí wípé wọ́n kúrò lọ́dọ̀ ìjọ àjọ ìgbìmọ̀ wọ́n ń yọ̀ nítorí pé a kà wọ́n yẹ sí ìyà jíjẹ àwọn ẹlòmíràn bí wọ́n bá wá sí ẹ̀kọ́ bíbélì báyìí bí ó bá di pé ọkọ bẹ̀rẹ̀ sí ní gbógun tì wọ́n wípé irú ìjọ Deeper Life bẹ́yẹn a kò fẹ́ kó máa lọ a kò fẹ́ kó máa lọ sí ẹ̀kọ́ bíbélì irú àwọn ẹni bẹ́ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ pé ẹ̀mí ń fẹ́ ṣùgbọ́n ó ṣàìlera fún ara mo ń fẹ́ lọ ọkọ ni ò fún mi láàyè wọn kò lè jìyà fún ìhìn rere àwọn wọ̀nyí tí a ń sọ nípa rẹ̀ ń sọ pé wọ́n ń yọ̀ nítorí a kà wọ́n sí ìyà jíjẹ fún orúkọ olúwa nítorí bẹ́ẹ̀ ó yẹ kí ó yé wa bí ó bá jẹ́ wípé tòótọ́ ni a ní ìgbàgbọ́ tí a gbà láti òkè wá tí ó gba ọkànlá tí ó sì ń ṣe iṣẹ́ àṣepé ní ìgbésí ayé wa ó yẹ kí ìfaradà sùúrù ìgbàgbọ́ ayọ̀ ìfẹ́ àti ìrètí kí ó lè wà ní ìgbésí ayé wa kí a tó gbàdúrà jẹ́ kí a wo ọ̀rọ̀ tí Jésù Kristi sọ kí ó tó lọ Matthew orí karùn-ún ẹsẹ̀ ìkẹwàá alábùkún fúnlé àwọn ẹni tí a ń ṣe inúnibíni sí nítorí òdodo nítorí tí wọ́n ní ìjọba ọlọ́run bí a bá ń ṣe inúnibíni sí wa nítorí òdodo èyí kò sọ wípé a ní láti yí ìwà òdodo wa padà kí a di ẹlẹ́ṣẹ̀ kí a di apẹ̀yìndà bí wọ́n bá ń bá wa wí nínú ilé tàbí ọkọ tàbí aya tàbí àwọn aládùúgbò tàbí àwọn ọ̀rẹ́ wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni wọ́n ń rí àríwísí tàbí ẹ̀sùn sí wa nítorí wípé a ti di ẹni ìgbàlà a sì ń hu ìwà arìnrìn òdodo èyí kò sọ wípé kí a pẹ̀yìndà kí a tẹ̀ sí ìmọ̀ tiwọn nínú inúnibíni bẹ́ẹ̀ ó yẹ kí a ní ayọ̀ àti sùúrù àti ìpamọ́ra àti ìfaradà ẹsẹ̀ kọkànlá alábùkún fúnlé ẹ̀yin nígbà tí wọ́n bá ń kẹ́gàn yín tí wọ́n bá sì ń ṣe inúnibíni sí yín èyí jẹ́ wípé tí wọ́n bá ń kẹ́gàn wa tí wọ́n bá ń bú wa tí wọ́n ń sọ ọ̀rọ̀ búburú sí wa ó ní alábòkún fúnni wá bí a bá lè faradà á tí wọ́n sì ń fi èké sọ̀rọ̀ búburú gbogbo sí yín nítorí èmi ó ní ẹ máa yọ̀ ṣé ó wí pé kí a máa sọkún ṣé ó wí pé kí a máa kàn ṣé ó wí pé kí a fà sẹ́yìn ó ní ẹ máa yọ̀ kí ẹ̀yin kí ó sì fò fún ayọ̀ nítorí èrè yín pọ̀ lé ọ̀run bẹ́ẹ̀ ni wọ́n ṣàṣe inúnibíni sí àwọn wòlíì tí ń bẹ ṣáájú yín lónìí ni a ti kọ́ àwọn àbáyọrí òtítọ́ nínú ọkàn wa bí òtítọ́ ọlọ́run bá kún ọkàn wa bí òtítọ́ ìhìnrere bá ti rí àyè ní ọkàn wa tí ó ti fi ọkàn wa ṣe ilé ibi ibòjókòó ohun márùn-ún ni yóò jẹyọ ní ìgbésí ayé wa ìkíní ìrìn yíyẹ tí ó wọ ọlọ́run ìkejì síso èso nínú iṣẹ́ rere gbogbo ìkẹta níní ìfẹ́ àti máa dàgbà sókè nínú ẹ̀mí bí a ti ní ìgbàlá ó tẹ̀síwájú nípa ti ìsọdi mímọ́ bí a ti ní ìsọdi mímọ́ ó tẹ̀síwájú nípa ti agbára ẹ̀mí ọlọ́run bí a ti ní agbára ẹ̀mí ọlọ́run tí a fi kúnni tí a fi wọ̀ wá a ó tún máa tẹ̀síwájú láti máa fi wo nǹkan sórí pẹpẹ níwájú rẹ̀ láti máa gbàdúrà ní ìgbà gbogbo àti láti máa ṣiṣẹ́ fún ọlọ́run ìkẹrin okun tí ń gbé níró nípa agbára ọlọ́run àti ìfaradà sòrò ìpamọ́ra pẹ̀lú ayọ̀ pẹ̀lú ìgbàgbọ́ pẹ̀lú ìfẹ́ àti pẹ̀lú ìrètí ẹ jẹ́ kí á dìde dúró láti bá ọlọ́run sọ̀rọ̀ wípé a ò ní gbọ́ ọ̀rọ̀ ọlọ́run lásán wípé ọ̀rọ̀ ọlọ́run tí a ń gbọ́ yóò ṣe iṣẹ́ rere gbogbo ní ìgbésí ayé wa gbàdúrà kí ìyípadà tòótọ́ kí ó lè wá sí ìgbésí ayé rẹ.